Tinubu àwọn aráàlú kò rí ipa owó sọ́búsídì tíjọba rẹ̀ ń fáwọn gómìnà lóṣooṣù o Tom ló sọ bẹ́ẹ̀ the Ọ̀ṣun mastermind Tom ti sọ pé bí olè gbé olè gbà á ní ọ̀rọ̀ ẹ̀kúnwó owó orí epo bẹntiróòlù tíjọba àpapọ̀ kéde pé àwọn yọ tí wọ́n sì ń san fún àwọn gómìnà lóṣooṣù jẹ́ ẹgbẹ́ náà ṣàlàyé pé láti bẹ̀rẹ̀ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti kéde yíyọ ẹ̀kúnwó orí epo náà ni owó tíjọba àpapọ̀ ń sọ fún àwọn ìjọba ìpínlẹ̀ ti gbẹnu sókè ṣùgbọ́n àlọ́ lámilámi làwọn aráàlú ń rí kò sẹ́ni tó rí àbọ̀ owó náà níbi ìpàdé oníròyìn kan tó wáyé nílùú Òṣogbo ni alákòóso tom ọ̀jọ̀gbọ́n Wàsíù Oyèdòkun Àlì ti sọ pé àsìkò ti tó fún ààrẹ láti bẹ àwọn tó ń gbógun ti ṣíṣe owó ìlú báṣubàṣu lọ́wọ́ ẹ̀ lórí ọ̀rọ̀ àwọn gómìnà ọ̀hún ó ní ọ̀rọ̀ owó náà tó ti mú kí ìwà jẹgúdújẹrá gbilẹ̀ sí káàkiri orílẹ̀-èdè nàìjíríà nítorí ṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà náà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba alájẹbánu kan ń lo owó náà bó ṣe wù wọ́n bákan náà ni wọ́n tún ké sí ìjọba àpapọ̀ láti lo gbogbo agbára rẹ̀ lórí yíyá ìjọba ìbílẹ̀ kúrò lábẹ́ ìjọba ìpínlẹ̀ kí wọ́n lè ní òmìnira lórí owó ara wọn Tom sọ síwájú pé ìjọba ìbílẹ̀ ló súnmọ́ àwọn aráàlú jùlọ láti bẹ̀ sí ni iṣẹ́ ìdàgbàsókè ti lè máa wá ṣùgbọ́n àwọn gómìnà àtàwọn olóṣèlú ti sọ wọ́n di akùrẹ́tẹ̀ èyí tó sì ń ṣàkóbá fún ìdàgbàsókè ìgbèríko lórí bí owó náírà ilẹ̀ wa ṣe ń lulẹ̀ níwájú àwọn owó ilẹ̀ òkèèrè lójoojúmọ́ ẹgbẹ́ náà ké sí ààrẹ Tinubu láti tètè wá nǹkan ṣe sí i nítorí ìnira pọ̀ láàrin ìlú látàrí ètò ọrọ̀ ajé tó ti dẹnu kọlẹ̀ báyìí wọ́n pàrọwà síjọba àpapọ̀ àti àwọn oníléeṣẹ́ aládàáni láti ṣàfikún owó oṣù àwọn òṣìṣẹ́ wọn nítorí gbogbo nǹkan tó ti gbówó lérí báyìí pàápàá jùlọ oúnjẹ àti ètò ìrìnnà. Tom ké síjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti wá ojútùú sí àìsí àwọn dókítà tó tó nílé ìwòsàn ìjọba kí gómìnà Adémọ́lá Adélékè sì ṣe sùúrù lórí ọ̀rọ̀ àwọn ọba tó yọ nípò gẹ́gẹ́ bí àmọ̀ràn wọn. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́